الطفل الضوء ومن الحق في هذه المحاضرة وتني في الواقع لو نشوف الواقع لو نشوف الواقع àtàbà ìdìbò àgbàdì jẹ tọrọ náà tẹ́lẹ̀ ìgbà tí ó di èdè ẹ̀kọ́ ọdún. tọ́pù táǹkọ̀ yìí lápẹ̀tù nítorí ẹ̀pọ̀ tì ní pé kí èèyàn má lè lè ti ọkà ìdábára rẹ̀ kò túlẹ̀ láti ṣe tí ò bá wù ọ́ kẹ́mi ṣe. sọ̀tàwá ẹ̀tọ́ ní àpèjúwe tiwa nǹkan tí ó ní energy láti kakó ní ti ẹ̀nà láti ṣe ìka tí ó ní ìdí wípé kí ẹ̀ ṣe ní kọ́ ọ̀sìn òun tọ́jú tá a ti gbó ní last month ṣe bá ti wo bí fúdù nọ́ọ̀tì tí wọ́n kọ́ sí pé àtọ̀níjẹ́ sọ́ọ̀bù tó kéèyàn kóra àyàtọ̀ wọ́n ní fúdù nọ́ọ̀tì nọ́mbà tù nìkalẹ̀ ó lè wà háàtà sọ́ọ̀bù irú táìpù sọ́gbọ̀n yìí which is nọ̀tàlì kí ni nọ̀tàlì pé kéèyàn ti sọ́gbọ̀n aláàmù ṣàdíyá ti sọ́gbọ̀n yìí wọ́n ṣàdíyá ti hàwà àwọn nǹkan tí ó wù àdá máa ṣe in tí ó sì wù ìfẹ́ ẹnu èèyàn ṣe kéèyàn ti sọ́gbọ̀n láti máa ṣe níjọ́ tí èèyàn bá ti gbé òfin ọlọ́run ọba sójú tí èèyàn bá ti gbé òfin ọlọ́run ọba sójú kíní kàkà lè yọ kàn sí dá èèyàn lè ẹnibọdì tí o bá ti rí nǹkan yẹn kàn sí dá tó o bá ti sọ fún ọkọ̀ mi látọ̀ ájú àbí dúdú níta ìfún ẹni tí wọ́n bá àtàkì oníkóòlù tayé tí o bá tẹ̀lé rẹ̀ bá pọ̀ sí torí pé ìka tó yẹ kó béèrè lára rẹ̀ tọ́jú tó tẹ̀ bá wá lágbára àti ṣe nǹkan yẹn tí yẹn wá mú dára yẹn bá tó máa ṣe láwọn tó kò ṣe sọ bẹ́ẹ̀ bá rí owó olówó tó lè rí kó níbi tó ń ti ní gbọ́ nítorí owó ẹ̀mí ti rò ní kókó bẹ́ẹ̀ bá aráyé níbi tó bìnrin bá wá obìnrin tó lẹ́tọ̀ọ́ yẹn tó o sì ń pẹ́ nìkan kan ò ní rí ọ kò sì ní sí ipa kọ́ṣà tó ń ju gbádùn tó gbádùn ẹ ní tí ó wù ẹ̀ ní ṣe ní kó ṣe ẹni tí àìsàn yẹn bá ti ń hó dára yẹn ti téèyàn ò ṣe tẹ́ẹ̀mì ní kó ṣe tọ́kù lè ní ṣe ẹ̀mọ̀ bá àtàjẹmọ̀ sọ̀rọ̀ ìdẹ́ẹ̀tì tí ò sọ wípé kíní kan rọ́jú nìyí ojú ni màálù ń rọ àrí ọbẹ̀ òdà lọ́rùn dàbí nǹkan yẹn kì í ṣe nǹkan tó wá pàlà débù fẹ̀mí tí ń pè kò wà pẹ́jọ́rẹ́ ó gbéra rẹ̀ sí. náà ṣẹwàá sọ́bù yìí ọwa ni wàhálà tàbí lọ́ọ̀rù táìpù sọ́bù pé ó ní pé èèyàn ó bójú ọkàn yẹn o ò ní fẹ́ tiẹ̀ fọ́ọ̀tì pé nǹkan tí àdámọ̀ rẹ wá ní kó ṣe ọlọ́run bá fún alágbára àbẹ̀rẹ̀ lórí àdámọ̀ àmọ́ ọlọ́run ò ní sọ pé ká káńsù rẹ̀ pátápátá because a ní ìdẹ̀kùn sọ̀rọ̀ náà ìbínú wà nílẹ̀ ìyọnu wà nílẹ̀ ìfẹ́ wà nílẹ̀ kéèyàn àtàkì wà nílẹ̀ ibi tó bá ti wà nílẹ̀ yìí téèyàn ó ti ṣe èèyàn ṣe sápá ibi tí o bá ti wà nílẹ̀ tí èèyàn máa ṣe kápá àná rẹ̀ ẹ̀dàpẹ̀ ìnáwó ti pọ́ìntì àpàrà débẹ̀ wípé nǹkan tí wọ́n sọ pé kó o ti sọ́kùnrin lórí kìí ṣe nǹkan tí wọ́n fẹ́ kó o káńsù bọ̀ tí wọ́n fẹ́ kó o lò ó níbi tó bá ti wà nílẹ̀ tẹ́wárí tó wà ní kó o rí ìlú mi tó ti wà nílẹ̀ ni ò ní wípé bọ́lá wọn ti ní kó o ṣe so tó bá ti ṣe bẹ́ẹ̀ ìtẹ̀sáàlù lóṣù tó o bá kóra tó bí nǹkan tó wù ọ ṣe tó gbọ́rọ̀ ọba ló wò fẹ́ tó bá ti bẹ́ẹ̀ ti jì náà bò ló ṣe. pápá hmm? àmọ́ sọ́dúrù là á fi ń ṣe pápá. bẹ́ẹ̀ sọ́dúrù là á fi ń ṣe pápá kí ló bá tó ń sọ́dúrù là á fi ṣe pápá. olùdókòwò àti ládàámú àwọn ẹranko náà ládàámú ọlọ́run á tó àwọn ẹranko lẹ̀ pété àtàwọn ọ̀tún bá ti dé wọ́n ṣe ọwá fáwà ní làákà yẹn lẹ́gbà tó fún wa ń làákà yìí náà ó wa fún wa lófin wípé òun pàdánù yìí sáà ní yé o àmọ́ òun fẹ́ fẹ́ ìgbé ta ló kórè tòun tí o méjì òun pàdánù ilẹ̀ tó sáà ní yé o ta ní òwò pé eré tòun kò ní bọ́lẹ̀ láti ṣe ẹ̀kọ́ sí náà ó ní wàhálà lọ́wọ́ irú nǹkan tí ó wù ẹ̀mí yìí pé ó bá fẹ́ẹ́ lóhun tí à ń fẹ́ ṣe tàwa ni kéèyàn kóra ní kó máa ń ṣe nítorí lọ́lọ́run nǹka nà gbọ́gbọ́rọ́ à ń ṣàwá pẹ̀lú bákùnrin tó bá ti pé ìtò yẹn kóra tó bẹ̀ ni pé ṣáwá dìzáyà tinú dàbí dìzáyà kan tí ó wọ̀ ló tó jẹ́ jíjẹ ó jẹ́ mímu ó jẹ́ lílo ó sì jẹ́ owó pé nǹkan tẹ̀yìn ó fi sínú pé ọ̀sán bí kìíní ìṣe tó nǹkan ìṣe ṣe é ìgbọ́lọ́ wọn ò fẹ́ kéèyàn kóra rẹ̀ ń dáa nìyẹn kéèyàn ti sọ pé pé ṣáwà àti ìbàdàlá wọ̀lọ́pọ̀ àbí dìzáyà tábẹ́ ìtẹ́yìn ó jẹ àti ìtẹ́yìn ó súnmọ́ kéèyàn kóra rẹ̀ ló bẹ́ẹ̀ ìgbéyàn bá ti sọ rẹ̀ tó ní àmì ìpàdé ọ̀nà ìgbéyàn ní ìpà ìpà ni wọ́n ń ìkóra ló bẹ́ẹ̀ bá ní níbi pé kò fẹ́ jẹjẹ fún jẹjẹ nù fún jẹ́ kò sì fẹ́ tó mọ́ nǹkan lọ́nà sí lára lóbìnrin àbí nìkan tó wọ́n nìkan ní ìfà ẹni tó bá ní wọ́n pè ní àfi lọ́kọ̀ tó bá ní wọ́n pè ní àfi ìfà hmm? ibi tẹ́sí mọ̀ pé báyìí ló ṣe rí wọ́n sì yẹn náà lọ́nà bá lọ kò fẹ́ kẹ̀kẹ́ tó ti dàgbà débi pé kó máa fíìlì ọ́ọ̀dì ìbálòpọ̀ tí ò ní wù kó ń ṣe ọlọ́run wa lọ́nà àtúntò fi kalẹ̀ fún ni nìka ẹni tí ò bá wá rí nìka àkọ́ ọlọ́run wá ìpàgọ́lẹ̀ yẹn tààkì wọ́ọ̀dù wọn wọ́lẹ̀ yẹn tààkì tó lè dín náà láyé ìdú náà nìka àtàkì ní ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò ní méjì tí ó fi fẹ́ yàwó onísàdá àti òní dúdú kó para dúdú ìfaradó yẹn lọ́gbọ̀n òní. bí ẹ̀ bá wá ti sọ́gbọ̀n bí ẹ̀ bá ti sì ń tẹ́lẹ̀ alàtọ́lọ́ bá máa ṣe ni pé tí ó sì rí gbé ọlọ́run wá sí ìjà àdùn ní ìmúyà tí ó yù séyàn sílẹ̀. because ẹ̀mí so torí pé ẹ̀mí ò lè lífù àkókò rádùn. ẹ̀mí ò lè lífù àkókò rádùn. òrè tọ́lọ̀ mi ti fún yẹn dúró òní kó fi àdùn yẹn ìbí tọ́lọ̀ wọn bá fẹ́. òrè tó ga yẹn tọ́lọ̀ mi ti fún yẹn kó fi àdùn yẹn tọ́lọ̀ bá fẹ́. nísìnyí báyìí kéèyàn tó bá fẹ́ kí àwọn kó gbádùn bí bá ń gbá àwẹ̀ kó gbádùn ẹ̀jẹ̀ sí tàbí pé èmi ń pa kó lọ sí hajj tó bó ṣe le tó inú rẹ̀ dùn pé wọ́n kàn padà wá lọ́mú bọ́ kó lọ sí ọmọrọ́ tó bó ṣe le tó tó ní àwọn tó padà wá lọ́mú bọ́ káwọn fẹ́ ṣe fìyàmù lẹ́yìn bó ṣe wù tó tó tó káwọn fẹ́ ṣe ètì káàkiri bí ó ti ka àwọn mọ́sálásí tó odò kán fẹ́ ti tàràwé ó ti gùn tó odò ìyẹn nkpolo lónìí ìpè kéèyàn kókó dúdú kókó abẹ́ dúdú kókó ẹni dúdú níbi dìzáyà inú àti ìtàgbé wọn ò gbé kó ṣe é fà náà wọlé sáà tó ti bẹ̀rẹ̀ dínà láyé nínú gáàlì àti àyè ní ẹ̀kọ́ náà.

bẹ́ẹ̀ torí competition wà ẹ máa jà fún rìsọ ẹ máa tẹ̀ra yín máa ní ẹ sì máa rìn define bẹ́ẹ̀ tẹ́ lé bẹ́ẹ̀ lára níjọ́ tó kún bá wà tó wà justify káwọn á ní a wọ́n ń jagun ọ̀wá dúró dídó tó dúró ń bẹ̀rù ọmọ kọ́lé lè lù pípa ọwọ́ adúgbò gbígbọ́ ápè tẹ̀ náà agbára tó fi ń tẹ̀ tẹ̀ tó pẹ́ ní ìrìn ìlú lẹ́sítàìsì àpéjọ tó lè jáde olùwọ́n fi bọ̀ tó bá ti tọ́bùrù lójú ogun ápè ní ṣàjá ṣàjá akin hmm? ní àdúgbò àbíkọ́lù sọ pé àṣàjá àdú tọ́bùrù ta kéèyàn ló pé yàn sùúrù wákàtí kan pé sùúrù bá ti kàn gbóná pé o sì hó lọ òun náà tó ń sọ pé ọ̀rẹ́ sí sáà torí tẹ̀ bá tẹ sùúrù yẹn àwọn ọ̀tá yóò tẹ̀lé mọ́lẹ̀ wọ́n wọ bí kàtí ẹ̀kẹ́ kan wọ́n wọ́n ti pẹ̀lú ẹ wo ìgbà tí ẹwọ gíìmù tó kọ́ wọn táwọn ẹmọ ọmọ rẹ̀ ní mẹ́sẹ̀jì hàn ní láìpẹ́ ìjẹba tàbí láìpẹ́ ìjẹba ní ẹni tán ìgbà táwọn Italian tí wọ́n wọ Libya ìjà independence wọn wọ́n fẹ́ fi lé àwọn Italian lọ wọ́n ní wọ́n ṣe fíìmù bọ̀tẹ́ bá ti ráhùn kan jagun lẹ̀ kan wílá ní ọ̀nà tó ní alùmọ̀rọ̀mùtú alùmọ̀rọ̀mùtú òun lòyìnbó pè ní márùn mọ̀rọ̀mì tọ̀ kìí ṣètú ma márabàtù lẹni tó lóògùn nípínlẹ̀ pé ẹni tí ń wo fẹ́ kìí ṣe tẹ̀ wọn ibi tá ti mú mọ̀rọ̀mì kù ní rìbá wà á ìdúró làwọn mọ́tàfà tó bẹ̀ fún wájú ìlú wà mí wọn lè bá lọ sí kí ni wọ́n pè bẹ́ ó ní pé nínú islam bá ti wà sí àwọn aṣẹ́tì yẹn ní ṣe gẹ́bà ti ṣe ìkẹ́kà tá a ṣe hajj bẹ́ẹ̀ náà lè bá tó náà ṣe níjọba ẹ̀ bá ní ìlú tó jẹ́ islam kí ni nǹkan yẹn òun ni pé ibi tó bá jẹ́ bọ́dà ilẹ̀ mùsùlùmí ibi tí èsì ilẹ̀ mùsùlùmí kẹ́yìn kan tó tó sọ èmi mo fẹ́ ṣe ṣàgbà kákọ́ jẹ́ first line láì má ṣe pé wọ́n ẹ̀ ní ìsinmi bí a lọ. Hmm? pé wọn ò lẹ́rí ìsinmi bí a lọ bọ́ kí ní mo fẹ́ kíra nígbà pé gbogbo aburú tó bá ta àbùkù ní kọ́kọ́ sí. èmi sì pọ́ síláàmù pé àwa láwọn àtàkùn kọ́ pa àwa tán káwọn yóò wá dìde kábùrú wọn fi ṣe mọ́ kéèyàn síbẹ̀ náà kéèyàn ṣe rẹ̀ ẹni tí ó bá lọ rẹ̀ ẹ̀sìn ni ó kò lọ sí ẹ̀sìn ló wà wọ́n máa wá ń ṣe é pé àwọn tán tẹ̀sán ló ẹ̀sìn tẹ̀sán máa wá sẹ́yìn owó tí wọ́n ní tí wọ́n jẹ lọ́sọ̀ ní ṣòfò kan ní wọ́n máa wà bẹ́ẹ̀ tọ̀ wọ́n máa fara wọn ní ma wọ́n fara kàtó rà lẹ́yìn wọ́n máa fi kọ́ ọ́n wọ́n máa lè lọ sí wọ́n máa ṣe bọ̀ tó bó bá dé àwọn tẹ́ àwa ní kẹ́ kọ́kọ́ bá fà sẹ́yìn tí ń ṣe rìbá tí wọ́n ń pè ní mọ̀rọ́bí mọ̀rọ́bí tó ní wọ́n sọ and àwọn táwọn jẹ́ mọ̀rọ̀bì tó ní ti Libya because nípìnlẹ̀ bábà kù wọn àwọn bábà tó wọ́n mọ̀ ogun jà ọ̀gbà ní Islam wọ́bẹ̀ yọba aláwọn náà wọ́n lè ṣe dáadáa ní Islam tí wọn náà ní Islam ti wọ̀rọ̀ ìpàkẹ́ ẹ̀yìn pẹ̀lú àwọn tàbí ànínábí àtàwọn sáde North Africa ẹ̀yìn ìbẹ̀rẹ̀ náà wọ́n gbà àfẹ́fẹ́ ọ̀yà gbogbo Tunisia Algeria Libya eh? Libya africa lẹ́gbà tẹ̀sán adé mali wàhálà so àwọn ìyẹn ń dọ̀ rìfáàtì wọn ń ṣe ẹ wà á ọ̀bùsáàbù kí wọ́n ṣe ni pé gbogbo dẹ́gbà ti fún ẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn mọ́lẹ̀ nígbà níbi ìdílé wọ́n sọ̀rọ̀ àwọn mọ́lẹ̀ pé ẹ yà pa wà ní àwọn tí ń ṣe léyìn tẹ́lẹ̀ káwọn yẹn tó wọ̀ lù wọn lóòótọ́ ní gbogbo ágbẹ́sì yẹn ìgbà táwọn sáájà níbi ògbé ìsìláàmù wá fẹ́ wọn gbógun wọ ogun sílẹ̀ òṣìṣẹ́ àti ìfà àwọn òṣèlú ṣùgbọ́n àlọ́ǹdì lánàá pàṣọwọ́ fún wọn nù àwọn tó ń ṣe ìbáàbẹ̀ àwọn náà lánàá bí wọ́n ní pàṣẹ máa ń ká àwọn níbẹ̀ tí ó tọ́ ìmọ̀ tí ó fi tọ́ bọ̀sáńpé ìdí mọ̀rọ́ bí ṣẹ̀dálẹ́kùn ti ra rẹ̀ mọ́lẹ̀ síbẹ̀ tó kó fẹ́ẹ́fẹ́ẹ́ yìí kò sẹ́yìn ẹgbẹ́ yìí tó ìdíra rẹ̀ mọ́lẹ̀ báyìí pé kọ́ ni ó pa sọ́gbóró ló náà jù kò lẹ́yìn pé ìgbà tó lọ fẹ́ sọ ló parí tó wá parí mọ́ra lọ kí á àgbà lè ní àmọ́ fẹ́ẹ́ fi rò wà sọ́ọ̀bì kí ló tẹ̀lé ọ̀rọ̀ ọ̀tá olùwàlọ́ ọ̀gbìn wa fẹ́ẹ́ wà sọ́ọ̀bì ló wà tòtẹ́ wá sí ìbáṣẹ tipẹ́ tipẹ́ tipẹ́ lákòókò àwọn sọ́láfọ̀ wa kọ́dà àwọn àfa àjọmọ́ ni ẹ yàrá fa ti lọ pé á ah, kò lọ àdìsọ kakọ ìmọ̀ ń fẹ́ ṣèjọ bẹ̀rẹ̀ bá nínú àwọn tó máa ń ṣe àbíláàbò bá sáré yọ sáré nípa àwọn èèyàn yọ kàn wọn fẹ́ wú yọ sẹ aláàjì yọ náwó mo ti ṣe àwọn àdúrà ìbádà tí èkó lọ lè ṣe ìbádà àdúrà bọ́ọ̀n ṣe ń ṣe ànọ́dà àfáà mi tó máa ń jápa àfáà ìyá tó máa tó pẹ̀lú ìyá ló pọ̀ náà so òun náà bẹ̀rù mọ́ tó máa ń bẹ̀rù máa dàpọ̀ so wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Tẹ̀bá ti wọ àyà tó sọ wá ìdúró làwọn máa fàkà tó ní kó wáṣẹ́ ẹ̀ wà mí wọn lè máa tẹ̀. Preparation ni ìfún nígbà gbogbo. tó ìbátan ni wọ́n ṣe náà ibi tá a tó wọ ìkánà ní ìdálé béèyàn bá kóra rẹ̀ lójú ogun tó mọ̀ pé wọ́n lè pa gàlè ṣe ké tọ́gùn náà lè yàn tó bọ́ọ̀lù sọ́ọ̀tún wà fún ìṣàjá olùlànà ẹ̀rù ń ba sọ́jà náà ẹ̀rù ń bà wọn náà lẹ́nu fi ń bá wa ṣùgbọ́n akin yóò fi gbèrè lábẹ́kọ̀ fi sọ́dọ̀. wọ́n ìkànnà ti kàn mí lẹ́lẹ̀ ìgbà mi ń bẹ̀tẹ̀ pé ìkan tó ní ìdí oníbò ló ti máníkì áńgà ìbí èèyàn ti provoke ẹ nítorí kò ní kò àtà fún agbára lèèyàn ti ń sọ fẹ́ẹ̀sì áńgà sọ́bùrù especially ẹni tó mọ̀ bá rẹ̀ lá ẹni tó mọ̀ bá rẹ̀ ká pé kò mọ́ àtàkẹ́ bó ṣe ṣe sọ́bùrù yẹn nígbà tó ń gbé ìbínú pa wọn òun lápè ní hẹ́lì àlẹ́lì bá ó ní fara lákòókò lọ́ba ní hẹ́lì hmm. sọ́sọ́bùrù náà lò náà. وإن كان في إخفاء أمر tó bá tẹ́tẹ́ bí tó ní sábù sí o ní pé wọ́n fi àṣírí sí ọ lọ́wọ́ ọwá ìpè ò sọ lòun because ẹ̀ ọ̀ wípé sanitation wà especially to pay information yẹn yóò bá jẹ́ kó leak àti pé information yẹn yóò jẹ́ kó win ẹwù fíjà máa tẹ̀lẹ̀ láàrin láàrin ọ̀rẹ́ méjì kọlu fíjà tó bá dé sẹ́rí ara nǹkan tó fún mi gbogbo à ìwà mọ̀ kọlu wọ́n tó ti bá jọ ìtòkè ìdìbò mi ó tẹ́kì sọ́gbọ́n kéèyàn tó di nǹkan téèyàn máa fi yẹn fi wí ní ọ̀rẹ́ yẹn kéèyàn fi pamọ́ Islam dá púpọ̀ àti convention system pé kéèyàn fi pamọ́ kéèyàn fi rí ìbàgbà á pè é ní kiri èèyàn pọ̀ pẹ́lá sáfì òní sọ kò sí lóòkó lè sọ lórí lọ tó bì á pè ní kí máa nà fẹ́rẹ̀ ẹ́ kí àlágbájá ó fà sí pamọ́. wọ́n ìkànnà fi kùdú òun ni pé òun lè dáadáa ó jẹun òun onímọ̀ta àmọ́ pé kó o tún wá jẹ kọjá ọ́nàrì tara rẹ nìyí kó o tẹ́lẹ̀ ayé lẹ̀ kó o ẹ bá mú wá aṣọ àtàdá wọn bá ń ṣiṣẹ́ sí ìkànlẹ̀ ẹ bá ń parí pé ń bà sí ẹ bá wọn mọ́tò fẹ́ẹ́ nìyẹn mọ́ olórí ẹ bá lè mú sọ́lọ́ òótọ́ kọ́tà wọn kan bẹ tí wọ́n àpọ̀ ọ̀dẹ̀ lọ́dún èmi tó débẹ̀ basic náà mo ní ẹ kó wa kóra rẹ̀ ń jà nù rẹ̀ fọ́ mo sọ fún ọ ṣèkiri tó tó lè yà lóru la wọn kò tó lóru tó sọ́bùrù náà lè lóru la òun làá fi máa ń sọ pé ètí jẹ́ zúùdù kì í sẹ́ni tí ò fẹ́ kan ní kapásítì àtúnṣe nǹkan ní òun kò ṣe zúùdù a good example bẹ́ẹ̀ bá wà ní potensi kò lè ṣe ara rẹ̀ lè gbéra wọn wá dá àtúnṣe wà ó ní ipa kì í lè dìgbà ẹgbẹ́ wa fẹ́ẹ́ ṣe ń kọ́ ẹgbẹ́ wa fẹ́ẹ́ ṣe ń kọ́ wọ́n léyàn kò lọ́wọ́ ọmọ èyí ti gbé wọ́n ní bó ṣe wà pé àtàkì ẹ̀ nìkan ẹ̀yìn bá fẹ́ àtàkì ẹ̀ nìkan èyí tó yẹn lágbára láti lè ṣe kó wá kó ta sọ tó o ṣe ẹni tó ń lọ bẹ̀rẹ̀. ẹni tó ń jẹ́ táyíká tó o ní mo ò lè fi lóòdù ròyìn rẹ̀. orí jẹ́ lóòdù ó ní nǹkan kéré ń jù ẹ̀ despite àwọn ọmọ ya lójú òbí yóò fi yóò kàdá wọ́n lè fi yóò kàdá tán yusufu rẹwà púpọ̀ àwọn èèyàn wá ń bọ̀ táwọn àwọn tó ń kéré àjò àwọn ju nǹkan òwe kan ní má ti wo báyìí wọ́n rọ̀ fún ní á ara ọ̀la á ọmọ ní tó fáyì wọn ò mọ bóyá ẹrú ìlànà ti ìṣèlú àmọ́ àwọn fẹ́ mí kò wó lára bọ́sẹ̀ àmọ́ pé bọ́ọ̀mọ́ ṣe wọ́n lókàn gá yẹn nítorí wá fún ọlẹ́mìí ni pé olùsọ bá àwọn olórí ní wàá bí àti wọn máa wà wọn mú jáde nígbà tó náà wà lórí ẹrú ni wọn ò pé táwọn náà bá jẹ́ kíkì ní ìlú ìpẹ́ táwọn bá wọn bẹ àwọn tó ní wọn wà pé rẹ ọlọ́ni wọ́ṣà ọ́ bìtá wàkàánà tí ìbínà ìdáyé níjọ́ tí wọ́n ta Yusuf owó díẹ̀ wọ́n fi ta kọ́dà wọn ò lè lórí ẹ̀ púpọ̀ torí pé tá a bá ti sọ fáwọn fẹ́ ta fúráìdì rẹ̀ ẹ̀ ó gbà wọn fáwọn sá nílé dé pé àwọn yóò kẹ̀jẹ́ zero pé ẹ bá mi rà wá. wọ́n ta bìló ìbànú pápápá kí èèyàn kó má àtàkì bá táwọn èèyàn àtàkì sí nǹkan láti zẹ̀mí kàkì. but kápọ̀ mẹ́ta nígbà tí ó gbọ́dọ̀ wà àbílẹ̀ òkun because opposite ẹ̀ ní ọ̀rọ̀ gíga sí hmm? bẹ́yàn bá ní nǹkan tó jẹ́ nǹkan tó lè jẹ́ sí bẹ́yàn wá fún gbogbo ìgbà mo fẹ́ kó jẹ́ sí onírọ̀ gbà hmm. nǹkan tẹ́wàá lè jẹ́ sí ẹ̀ àti kò sí kí kò tó kẹwọ́n bá wọ́n lé lóòótù kẹwọ́n bá wọ́n lé lóòótù tó sọ́bùrù náà lọ́wọ́ وإن كان على قدر يسير من ذنوب الدنيا تضيع ونعم pàtàkì èèyàn nínà àtìsọ ti zúdù pé kálíkà lè ti lẹ́gbẹ̀ẹ́ zúdù bò kálíkà lè sọ́nà ọ̀nà ọ̀nà tó ní ìyá gbọ́ pé kò gbóná alhamdulillah eh? ẹni tó ń ní léèkì ló lè dé kó pọ̀ ju bí ṣe ń léèkù lọ láàkó tó ló ẹni tó ti fẹ́ léèkì kò fẹ́ fẹ́ ní léèkì náà kọ òun náà ní tiẹ̀ náà tó ń náà ṣe ti ti tọ́bù kò ní pọ̀ náà ó láyọ̀ contentment hmm? contentment so gbogbo ọ̀nà ní situation kan bá wà tó lè fi gbàlá yẹn. Nà gbogbo ilé ìfowópamọ́ náà pẹ̀lú ọ̀nà à tọ́gbòrò, ṣàjá à tọ́gbòrò, hẹ́lmù tọ́gbòrò, zóòtù tọ́gbòrò, ìmáàlù pẹ́lẹ́ tọ́gbòrò, pípa tọ́gbòrò. Òun náà ní ìgbé èèyàn ṣòwò títí fún un ìyẹn ṣòro ìdílé ìmọ̀tẹ́lẹ̀ náà ọba bẹ́ẹ̀ lọ ọmọ ní wájẹ̀mí kò máa yẹ lọ́pọ̀ àlàáfù ìdúníyà gbogbo tí ẹgbẹ́ ọlọ́wọ́ bó ti rí ayé gbogbo tábìlì ti rí ayé ẹgbẹ́ ọlọ́wọ́ tẹ̀lé lọ́wọ́ làyé àtúndé náà rí táìpù kan méjì náà gbogbo tí ẹgbẹ́ ọlọ́wọ́ ọba tí ó ní ilé ayé kò lè ní táìpù kan náà àkọ́kọ́ kò ní máa yùwá pípò lọ́wọ́ nǹkan tó tẹ̀sán bá nǹkan tẹ́mi rẹ̀ fẹ́ mu yóò mi tèlé nílé ayé gbogbo tó wà nílé ayé nǹkan tó bá nǹkan tẹ́mi rẹ̀ fẹ́ mu àti nǹkan tí ó ta ko tẹ́mi rẹ̀ fẹ́ tọ̀ èyí tó bá yìí sí ẹ̀mí rẹ̀ fẹ́ mu ni bóòlù mi tẹ̀wọ́ fáyà sáájú ìlà lọ́gbọ́rí sí àdáyé àkìlá ìdíyà èyàn ní ìdí sùúrù láti lè pé ẹ̀tọ́ ọlọ́run ọ̀fà bẹ́ẹ̀. mi nà ṣókiri kéèyàn dúpẹ́ wàhálà lè sọ ti ṣe ìmínà ìmá ìyàtìlá àtẹ́nu gbogbo nǹkan kí ló jẹ́ náà tó ti lọ́nà ọba jẹ́ pé ìgbàgbé lè kọ́ kó o máa ń lò ó nǹkan náà nínú pàtó nínú ìṣẹ́ lọ́wọ́ tí a bá ní ìyàwó tó rẹwà lójú rẹ̀ ọba pẹ̀lú rẹ̀ àbí ara tó lè kọ́ tọ́kùn bẹ̀rẹ̀ lè kọ́ ẹ̀tọ́ náà nípa ìyàwó rẹ̀ ó tù bẹ́ẹ̀ yẹ kó gbọ́dọ̀ wá tù lọ́nà náà ó bẹ̀ kẹ́wọ́n tí wọ́n ṣe yàn bí ẹ̀ ní ìyàwó tó bá rẹ̀ wá ẹ̀ ló sọ fún pé display rẹ̀ bẹ́ẹ̀ èyí ní ìkẹta tẹ́lẹ̀ bí òní tí èèyàn ní kẹ́kẹ́ ní ẹ̀ máa kó ìwọ́n ẹ̀ ló sọ fún pé display rẹ̀ obìnrin tó bá rẹwà ọkùnrin tó bá rẹwà ara tọ́jú tiwọn náà ní wípé ọlọ́run bá ti fún àwọn ní ìgbà tó mú wọn àbí tọ ó wá fúgbó ní òbèrè mánéjì nígbà tó mú ìwà rẹwà wọn a ibi káàtì máa ti tẹ̀ àríyá wa ọwọ́ ni tó ń fẹ́ jẹ́ ni tó ń fẹ́ jẹ́ actress ọ̀nà tó ń fẹ́ jẹ́ ni tó ń fẹ́ jẹ́ model olùkó fẹ́ jẹ́ pé òun fẹ́ máa ń tẹ̀lé kọ́ olùkó fẹ́ jẹ́ pé òun fẹ́ ká máa mọ olówó èké ibu tó ń ti display olùkọ́ tó bá dúpẹ́ olùkó fẹ́ jẹ́ pé òun ti wà ní ìgbà rẹ̀ ọkùnrin kan gbọ́dọ̀ gbé òun kó òun wá jẹ́ ìyàwó fẹ́ nìkan náà òun ó dá lórí òun mú wàá kó wa òun ní jẹ́ ìyàwó ẹ̀ nìkan kò sí nǹkan tí ń dààmú rẹ̀ dúró pé orí tọ́lọ̀ bá ti fún sùúrù pé ẹ̀dẹ̀ ní bí ìṣe wà yìí kí n kàkà ara wọn sí báyìí à ó lè fi jù bẹ́ẹ̀ lọ bó ti wà fẹ́ tó rẹwà ló wà fẹ́ tó lówó ló wà fẹ́ tó lọ́lá ló wà fẹ́ tó nímọ̀ kò sẹ́kù kankan tọ́lọ̀ bá fún yàn kò sì pé kò sí ìlú lọ́nà tó dà hmm. àwa rí ìyẹn kò sáà tó wọ̀ lórí kó wá dúpẹ́ kí a ti tọ́lọ̀ máa ní kó lò ó lò ó dúpẹ́ rẹ̀ kó tọ́nà kó lò ó àmì kí a ti tọ́lọ̀. sẹ́nu rí pé torí pé ẹni tó tẹ̀sán rẹ̀ wá ní ẹ́ẹ̀dì ló fi báwọn kan náà tẹ̀lé ti tọ́jú káàmì lọ. ẹ́ẹ̀dì tó ní tàwọn wọlé. Kalau àtọ̀sẹ̀ three dia ní àná eh, ada di sini, ada di kota, ada di clinical ada di ẹni ada di sì lè yàn ló kọ́kọ́ ní clinical náà lọ́kàn pé ó kórìíra lọ́wọ́ àwọn aṣọ dáa. ó ti fẹ́ẹ́ ti ṣe pẹ̀lú ọ̀rẹ́ tó aláwọ̀sọ pé èyí ó mí ti nǹkan tó ṣe pé ó wùyàn bó ṣe wùyàn ló ṣe ike ẹni pẹ̀lú kó sì máa tọ́ ọmọ ẹ̀sìn ìkàtọ́lọ́ àwọn òṣìṣẹ́. ẹlẹ́ẹ̀kejì ó ní alùpùpù ìhàmù èyí tó ṣe pé bá dàmà rẹ̀ ṣe rí níbi láìsí ó takò nǹkan tó fẹ́ ṣe èèyàn díẹ̀ nínú àwọn ẹ̀dá fúnra àwọn sọ̀rọ̀ ẹ̀ òun ló fẹ́ ṣe nǹkan tí ó ní ìdí ẹ̀kọ́ sí lọ́sẹ̀ ẹni tí yóò bá ti wà láàrin ìtẹ́dà àwọn wà náà ìgbó àbọ̀lù àwọn èèyàn díẹ̀ nìkan ni wọ́n lè ní ìkàtí kú ṣe wọn pé ọlọ́run ọba dé kí wọ́n máa rí àdùn níbi ṣíṣe òun lè wà pẹ̀lú pásán àmì ẹ̀dí ẹ̀dí máa ní ibi tó bá ti ní láti bẹ́ẹ̀ bá lọ lé ìwé bí ìbá ti torí consequence ń bẹ pípé yẹn máa ń kàwé ìfẹ́

àwọn kan wá ń bẹ tọ́lọ́ fẹ́ kan wá di pé nǹkan tí ẹ̀yìn òkú lè o ọlọ́run wá fa ìjẹ́ síbẹ̀ tó bá lè pàṣẹ. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn èèyàn fẹ́sẹ̀ nǹkan tó bá ti lè rárá òun náà lẹ́bi pé tẹkinọ́lọ́jì ti wà á ní ọlọ́run àti tẹkinọ́lọ́jì wà fẹ́kàn wá wá nígbà tó dàrú torí pé ọmọ nìyẹn fẹ́ wàhálà làá ẹ̀ á gbé fún tí ó bá wa ṣe náà fi sọ machine ni ẹni appliance àti device ti máa ń gbé ìwọ́ ìjà ìyẹn náà ní ọ̀wọ́n ìyí bọ̀ tó bá padà yá kí ṣe gbogbo nǹkan náà lèyàn ní ìdí ìsìn òǹkà nàìjíríà máa ń àwọn kankan bẹ tó ṣe tó ní ìdí ń bẹ ìdí kò pàṣẹ process, not the product. It is the process tó máa tàbí not only the product. Technology tún fẹ́ wọ bẹ̀rù náà. Ìjọ náà máa sọ fún ẹni tó fẹ́ yẹn tẹ̀ta báyìí. Kó o rìn láti gbà débẹ̀ yẹn fún five minutes. Ṣé bí n tí ara rẹ̀ gbọ́dọ̀ go through ni wọ́n sọ five minutes? Kí ọ̀wá ni ẹ bá wá máa ṣe kọ̀wé one second. Ní one second tó kọjá kìí ṣe táàkì wọ́n wà áfà process efficiency kan wọ́n lè jùlẹ̀ pé kìkì ní ìyẹn ti yára tó process tó pa kù wọ́n lè jùlẹ̀ bẹ́ẹ̀ náà lè lẹ́yìn kí náà lẹ́yìn process rẹ̀ ló wá important ju outcome rẹ̀ because wọ́n fẹ́ kó ọpọlọ rẹ̀ jì kó go through ẹ̀ tó bá go through lọ so that injọ́ tí wọ́n náà bá fẹ́ apply ó tún lẹ́yìn gbèsòsì kìí ṣe áńsà ara àgbàsòsì àìdálẹ́nu òun ti rò wípé bá a ṣe lo máṣíìnì tá a fi jẹ́rù ńláńlá tá a lo máṣíìnì mọ́tò tá a fi rìdíìtì dípà pé a gbé wàhálà lọ ó wá tún tíìtì ọpọlọ náà thinking mental problem ó tíìtì ní wàhálà tọ̀ tẹ̀wọ̀n tó wàhálà ti dé.

kọ́lá bí ẹ̀yàn gbogbo ẹ bá ń jẹun pé wàhálà tẹ̀ náà kọ́kọ́ àti gbọ́wọ́ lọ ìtẹ̀ ìjọ máa ń ṣe ní lẹ́kọ̀ọ́ nítúnítú kò tẹ̀sí àṣọ náà láti jẹ èèyàn àmọ́ tó ní ẹ̀mí òfẹ́ wà lára kò wá yẹ ká àláwọ̀ ẹ̀mí àwọn wàhálà kan náà ni èèyàn fi jẹ èèyàn tó bá ti yọ fún ọkàn ẹwù bàtà ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sọ bẹ́ẹ̀ títí àìmọ́tẹ́ wàhálà kò yọ bẹ́ẹ̀ títí òun náà tún dáhùn fáìlì tó sọ sábà ti sílẹ̀ tó ti wà bẹ́ẹ̀ tẹ́ẹ̀ méjì éèkì níbi tẹ́ẹ̀kì ní iye tẹ́ẹ̀ wò pẹ̀lú tó bẹ́ẹ̀ tẹ̀ bá wọn náà náà a ní tíìlì àwọn ọ̀sẹ̀ ìta lè dúrà àti ìta lè tẹ̀ báyìí nígbà tó yá ẹ̀jẹ̀ lò àti control ìgbà tó yá distance pé kéèyàn sáré lásán ó dìde kó pa sí ibi kó di iṣu lánàá wo ẹgbẹ́ ra ìgbésẹ̀ tsunami nígbà tó yá gbogbo kan wá gbé ìjòkó ìjòkó ìjòkó yìí ẹ̀nà ìgbò yẹn ló àló fatiwa níbẹ̀ ọba tó di iṣu lánàá àti ìṣẹ̀ tó ń bá bá tó kún yẹn so ẹ̀mí àtúnlẹ̀lùwẹ̀ àlùkọ́lù àwọn nǹkan tí ó wù yán ṣe tí ó wù yán ṣe kò sẹ́ni kankan tí èèyàn díẹ̀ ní pàṣà náà wà ní iṣẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn owó ní wọn lẹ̀ tó bá lè rówó ó ní àtúnlẹ̀lù sábà wọn ti wọ́wọ́ pàlàpàpà mẹ́ta ló wá mẹ́ nǹkan tí ò lọ pẹ̀lú ò bá dá ẹ̀rọ Number one, sọ́kúrú àlàkọ́ àtìlá. Ìṣètúrò ló tẹ̀lé tọ́lọ́. A kẹrùn sórí àtìló àtà àtìlọ́dọ̀ṣà. Tẹ́lẹ̀ bá bá ti wá wí táyà òkú yẹn táà ti káàkiri lọ káwa sọ náà. Fẹ́ àtò òun tó ájì dèrò nítorí àyà ló pàpọ̀ pé jáde ní ìgbà tí ìgbà yìí lẹ́sí pé ọlọ́run ọba ti ròyìn àwọn náà ti kílẹ̀ wọ́n lè dá ọrùn nínú ọ̀tọ̀ láti ọrùn ìpààlà wọ́n bá jùlọ bí tó ga pẹ̀lú ìlọ́kàn torí wípé ẹ̀rọ tó bá ti wù rẹ̀ kò bí líìpù tó ń jẹ́ ọ̀tún ìfọ́sífà kò bí níbẹ̀ wọ́n ti ń wòye pé tó wọ́n bá lọ lè fi ṣẹ́dáṣẹ́ bá jẹ́ mùsùlùmí kò sí yóò tẹ̀lé because by nature èyí fẹ́ tẹ̀lé tó bá ní wàhálà ní ọlọ́sùn máa wò ní wọn bẹ́ẹ̀. fún ìwé èèyàn náà ó máa kírun lásìkò tí ó kí ó téèkì effort òun lè fi pé ìsìláàmù fẹ́ tẹ́gbẹ́ tí ìdíkẹ́ ti kọ́ ọmọ ní ọ̀run because tẹ́yìn ó ṣe tí ó fi kú ẹgbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ anybody tó bá fi kọ́ ní ọ̀run látàkùn àti ah àti ọmọ mẹ́ta rẹ̀ ló kú irun lòdì balance àmọ́ wọ́n fẹ́ kó di pé yóò ti di mọ́lẹ́ yóò ti mọ ọ̀la dégbé yóò mọ ọ̀la gan yóò tún padà sára pẹ̀lú ìgbésí ayé rẹ̀ dégbé yóò tún padà yóò wá sí lẹ́mù pé yóò wá da dùn fún ọ tó wá da dùn lọ́wọ́ máa fi gbẹ́dọ̀ bá ti di bá lọ. ẹni bí wọn rùn bóun ṣe rí làwọn ẹ̀ náà ṣe rí náà ní ájú náà ṣe rí náà ní kéèyàn pààtì pẹ̀lú owó rẹ̀ kéré bẹ́ẹ̀ ni kéèyàn pààtì pẹ̀lú owó ẹ̀ àwọn nǹkan yẹn ní etí tí máa ń wẹ̀ so kéèyàn wá ṣe báyìí sùúrù tó máa ń jọ fún lábẹ́rẹ́ àtọ́kùrù àlàáfà tọ̀ tábàtì tàkùrù àlàáfà àti làkùn wọn á pín sí méjì sọ́bù kan lè fi wájìbù lọ́wọ́ sọ́bù lọ́wọ́ wájìbù àtúwárí sọ́búrú mùsàlùmí sọ́bùrù wájú sọ́bùrù tó yẹ láti pé ó gbọ́dọ̀ lé ní sùúrù kó sì ṣòkan sí tẹ́ta tàbí tẹ̀lé lórí títẹ̀ lọ́lọ́ níbi nǹkan tó bá dọ́ràn yìí fúláṣù sọ́bùrù lè ọgbọ̀dọ̀ kẹrùn ọgbọ̀dọ̀ bá wẹ̀ ẹ̀rùn bọ́n àwọn tó dọ́ràn yẹn yẹn sọ́bùrù tó fi ṣe náà sọ́kànrà ìlú náà lọ́sí máa èdè yorùbá ní débi àkókò sí nǹkan ìgbọ́jọ́ náà. tọ sọ́gbùn wọn akọ́gbẹ́ tó jẹ́ sọ́gbùn tó sàhábù wọ́n mú sàhábù mínú fèrè nàbì èyí tá a tẹ́lẹ̀ tó fi tó àyàn ìbọn kó o lu sọ́gbùn fún nàbì là. àtúnyà lágbájá wọn ti tàrà áwì wọn náà bá wọn kì í ìsọ́gbùn náà ẹ̀ wọ́n bá wẹ̀ ìjọ mọ́ndé wọn náà gbà sọ́gbùn náà ọba àlejò tọ́lẹ̀ ìwọ̀n náà jà mọ́ta ọjà nígbàtí ìtọ́ra ẹ̀ àmọ́tọ̀ bó ṣe fíìlì yóò náà ló ṣe fíìlì lè yàn sọ́gbọ́n ní ìyẹn èyí ò ní páàtì alákọ̀ọ́kọ́ ní èyí tó yàtọ̀ sí nǹkan tẹ́lẹ̀ ọ̀fẹ́ páàtì ẹlẹ́ẹ̀kejì ni sọ́gbọ́n àmọ́ ìyàtọ̀lá téèyàn náà kó kóra rẹ̀ níjà ní gbogbo má ṣẹlẹ̀ nǹkan yẹn ó wù ṣe ọlọ́run máa ṣe ó ní ìdìkó ó ọba máa ń fi fún wa ní ọ̀tá ní sílíkù ní ní ìkàtà lọ́lọ́gbò lórí tọ́lọ̀ máa ń bá ń ìtí ó ní yóò pọ̀ ẹ̀dá ní gbogbo ti ń bẹ láyé. pátọ̀lá ń bẹ mọ́tò ń bẹ dígì ń bẹ nígbàdà yìí wọ́n wá ní kó mọ́ mọ́ ọtí nìkan wọ́n wá lọ́sí òbẹ̀tẹ̀ lọ́sí ìgbésí ayé mélòó náà lọ́sí lẹ́gbẹ̀ẹ́ àwọn kan yóò èyí ó yà náà síbẹ̀ nìkan àwọn kan tọ́lọ̀ bá ti lára mu kì í ṣe ìkan tí sọ̀bá ibà wà pẹ̀lú tọ́lọ̀ bá ti lára mu sọ̀bá náà lọ́sí pẹ̀lú ah pẹ̀lú ni má jẹun má kú òbẹ̀lú nítorí má jẹun àárẹ̀ òṣèlú àti ìjọba kan ara rẹ̀ lóṣù tó òun náà ní ìsọ́gbọ̀n àmàfíà tó sọ́gbọ̀n àmàfíà bí láwọn àti méjì ọkùnrin wájú ọkùnrin mùtàkà wàlúwájú mínú tẹ́kùnrin àrọ́mù tẹ́kùnrin mọ́mọ́ èyí tó jẹ́ fúláṣí ìṣẹ́ tó bá jẹ́ àrọ́mù kò fi lẹ́ fúláṣí ló gbọ́dọ̀ fi sọ́gbọ̀n lẹ́ èyí tó jẹ́ mùtàkà kò ní kó wá kó náà lẹ̀ kó ṣe é èmo fẹ́ pé mustahabu hmm? sọ́bùrù ẹlẹ́kẹta òní àsọ́bùrù aláàdá ìlà àwọn tó bá bá dára ní ìgbésẹ̀lẹ̀ fíyàn ìṣẹ̀lẹ̀ ayé ìjọba ní akọ́ nínú ìṣẹ̀lẹ̀ kẹrin sí mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n mú pẹ̀lú ògbólọ́mẹ́ta ńlá ti dé ilẹ̀ ọkọ̀ bọ̀dù ìlú kọ́jú wà nínú ọ̀gbà ìlú ọ̀gbà dáa tó dáa tó pọ̀ gbogbo ọ̀rọ̀ rẹ̀ láti sọ àwọn ọlọ́pàá tó fi especially ní bá bọ̀rọ̀ àwọn ìlú tèmi tó o fẹ́ràn tèmi àlàkà ní ìpẹ́jù ó sì kọ́ ìlú ọ̀sán rẹ̀ àmọ́ náà bá ti kú ìtọ́jú nìkẹ́ wa pé òun máa ṣàlàyé rẹ̀ láwà ní láńgbé táwọ̀ wọlé èyí ṣe kó tèmi àwọn ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ìlú ló kò sí wa pẹ̀lú islam náà gbogbo ń tàn láàrin gbogbo àwọn màwáàdì kò sáà ló kọ látọ̀dọ̀ ànábì sọ́dọ̀ làwọn ọ̀rẹ́ kò sí náírà gbọ́dọ̀ ànábì sọ̀rọ̀ kù kò sí bàbá gọ́ọ̀mù kéèké àtúndó ìtúndé ànábì ò sọ pé má dà kan lè fi jẹ́ kéèké àfíìdá àtúndó ìtúndé ànábì ò sọ pé má dà kan lè fi já kò sí òṣèlú kékeré sọ́dọ̀ àmọ́ gbogbo ẹ̀kọ́ kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ wà àwọn àǹfà nígbà tí wọ́n ń pè mí ńlá ti kó wà lọ́tọ̀ọ̀tọ̀ kẹwò pé ń lọ́ta ń bẹ̀rẹ̀ sí sáyẹ́ǹsì náà observation sáyẹ́ǹsì náà kò bẹ̀rẹ̀ sí physics àtòkọ physics kò sí chemistry nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìtànpè ní natural history later bẹ́ẹ̀ later with natural science natural science ní gbogbo physics chemistry fún ìkan ìgbà tó padà yá natural science náà kò ní pé physical science ń bẹ biological science ń bẹ ó kọ náà là ń pè science táàtì mo mọ̀ fóun ló kọ ní ìwọ́n lápò science ò wà wẹ́ àwa náà kọ́lá science táàtì náà kò ó kọ tòlù kọ́ yìí máa fún ọ̀la nígbà tí fẹ́ àlàkọ́ àtìlá nínú kọ́ yìí ní rahimahullah sínú kọ́ yìí mo ní níyàn bá fẹ́ ṣe sọ́kó nípa ti ṣe sọ́lọ́ ló wọn ó mẹ́ta ẹ̀ ní tírí tó tù lókè tírí ọmọ àwọn ọmọ kéékèèrè máa kò fi lè pípa máa ní ìkẹ́sìyàn ti mọ̀ pé ìtẹ̀lé ọlọ́run ọba ló jẹ́ ìfẹ́ ìfọ́ni ìdílé tó sọ̀rọ̀ ilumina olùdá tó sọ̀rọ̀ rẹ̀ ìjọba tó ní ilé síra tó sọ ó ní bí yàrá fẹ́ tẹ̀lé ọlọ lẹ́yìn ìgbà fẹ́ẹ́ tó tẹ̀lé ọlọ ní kàkà kí lè yàn ní ìjì àkọ́kọ́ ó ní wàyà sáájú là àbúrò ìlà sọ́búrì fi sàlákàtà àwa ẹrú níbi sọ́bùrù níbi ọ̀rọ̀ títẹ̀lé ọlọ ní ìṣesí mẹ́ta lẹ́yìn ìgbà tó sàkóso mẹ́ta tán the last ìṣesí ọwọ́ afẹ́ ẹ̀kọ́ fún un náà sí méjì mẹ́ta ló ti tẹ̀lé márùn-ún kọ́lá àkọ́kọ́ ni pé fẹ́ kéèyàn tó bẹ̀rẹ̀ sí ìjọ ti pọ̀lọ̀ kò fẹ́ kéèyàn fẹ́ dá ọ̀rọ̀ fẹ́ ta àti tọ́jọ́ náà ti fi sọ̀rọ̀ yẹn mọ́ lọ́wọ́ sọ́dá pọ̀ ní kíní kan ní ìran ní àwẹ̀ ní zakari hajj èèyàn kọ́ ní ìsọ́gbò kọ́bùlà ṣòro wọ́rẹ̀ yìí ha kó tó wọ bẹ̀ oní ìsọ́gbò kan tó wọ̀ ọ̀tọ̀ ọ̀nà ìbàdàn ọ̀tọ̀ ọkọ̀ lè sọ́gbọ̀n kan bá parí ní àkọọ́lù rẹ̀ ìyẹn lè sọ́gbọ̀n kó tó wọlé ìbádà o ní lè sọ́gbọ̀n tó bá tó wà ní ìbádà kan ọkọ̀ lè sọ́gbọ̀n tó bá parí lè sọ́gbọ̀n tó yẹn ní ìlú wọlé ìbádà o lè bí sàkéyì níyà o lè láàbù sí kó fáníyà rẹ̀ kó ní ìlàkùn rẹ̀ wàtẹ̀jẹ́nu gbígbà wá ẹ̀wọ̀n ìyá àtọ̀mọ̀ àwọn kan tó máa fi ọ́ tó fi kárí nílẹ̀ kò jìnnà sí. because kẹrí anything tí ó bá ti fún wọn ní ẹ́ẹ̀dì jẹnu ní ìlọ lẹ́kílẹ̀ ó dùpọ̀ òkèlè yá mi. ibi táwọn èèyàn ti ṣe rí yá òun ni bí tí wọn bá ti kẹ̀ sẹ́ẹ̀kì commendation. tí wọ́n yín àwọn ẹgbẹ́ tí yínyìn bá ti wà èyí tí wọ́n yínyìn wá òun náà ti wọ́n ní sínú nǹkan yẹn tábì ìyá ọ̀fẹ́ tẹ́sí bá lò bẹ́ẹ̀ yẹn bá mọ̀ ọ̀rọ̀ ọ̀sọ̀ ẹ̀rọ náà ní kọ́mẹ́ntì bẹ́ẹ̀ yẹn bá mọ̀ ìlú lọ náà ní kọ́mẹ́ntì àbí bẹ́ẹ̀ yẹn bá mọ̀ kọ̀ áàdì ké náà ní kọ́mẹ́ntì bẹ́ẹ̀ yẹn bá mọ̀ ẹ̀rọ kí so náà tẹ́ńdẹ́ńtì ó wà kókó tó wọ ọ̀rẹ́ yà wọ́n wà torí pé nǹkan tó níyẹn ju àwọn ẹ̀lú bẹ́ẹ̀ pé ọkọ ní ìsọ́bù kò sọ pé a ah, ilé ọlọ́run bá lórí àmì tòlè yà wọ́n kéèyàn jìnnà sí àwọn kan tí ó pèrè yà àti káyọ̀ níbi ìjọ kéèyàn tó wọlé kó mẹ́sọ̀ pé o fàníyàn rẹ̀ ṣe kó tó wọlé ó ní ìsọ́bù. sẹ́nu tó ti dìbò lọ́wọ́ ìfẹ́ ìtàkẹ́dá máa ń fẹ́ láyé rẹ̀ láti kó bẹ̀rẹ̀ lé ìfẹ́ dà máa ń fẹ́ pé kó ń jọ gà fẹ́rẹ̀ kejì kó ń bọ̀ máa lé náà níjọ tí o bá fẹ́ kọ̀rẹ́kì ìyẹn ọ̀gá ìyẹn tó ń tẹ̀gbẹ́ ní ìwọ ọlọ́run bá fún ọ nímọ̀ olùkọ̀rẹ́kì kó tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ọ̀rọ̀ àníyàn tẹ̀ kíláàsì kò tí wọ́n bẹ̀rẹ̀ náà. wàhálà tí ọkọ máa bá ọ ní ibi sọ́tà àrẹ̀lẹ̀ tí o fẹ́ ṣe lọ́dún fún àbọ̀ rẹ̀. bájọ́ tá a rẹ̀ ṣètò àwọn oṣù mọ̀ pé alhamdulilá mo fẹ́ wí ìlú tẹ̀ mo fẹ́ wí ìlú ó kọ̀kọ́ bẹ́ẹ̀ ni ìrìn àná tọ̀tọ́jú ọ̀nà méjì náà lè ó fi gbà ọ́ ó lè fẹ́ lóòótọ́ orí láti ọ̀rẹ́ tẹ̀ lóòótọ́ fálùkù mọ́ àmọ́ at the same time ó gbọ́dọ̀ ṣe ti pé wọ́n fẹ́ wí ṣètọ́nù ó gbọ́ ọmú pé wò ó rè ṣe òótọ́ kó ní jọ́ ta rẹ̀ ni mo má ṣe ó gbọ́dọ̀ fura pé a tó tó kó jọ́ ta náà àti àrísọ wàhálà kan tọ́ yóò tún sọ fún wa pé ẹ̀hẹ́n ọ̀tá rẹ̀ ṣe pọ̀ polisi wọn bọ́ta ní gbogbo dé àdúgbò ọ̀gbọ́dọ̀ wà pẹ́ ní ọ̀sọ̀ fún ọ tó bá ti mọ̀ pé ọ̀tá rẹ̀ ló fi wò ìwọ ọmọ wa sanra rẹ̀ jẹ́ pé kó o fẹ́ kálù mọ́ wa mìtìlẹ́ ní òun ló ti fẹ́ rọ̀ fún ní tó fẹ́ gbà náà ní pé kí iṣẹ́ rẹ̀ yẹn kò má lára mọ́ èyí tó bá ti rí lòun wa ìjà ńláńlá lè yóò máa bára ẹ̀yẹ̀ jà kó bí a ṣòro ìlànà kò tó wọn ní ṣe ó wá tó ṣẹlẹ̀ ní tó kálukú àṣẹ ẹ tó fẹ́ náwó ṣùgbọ́n wọn wà ẹ tó fẹ́ námà ṣùgbọ́n wọn wà ẹ tó fẹ́ ná ẹfọ́ọ̀tì ṣùgbọ́n wọn wà kódà ẹ máa wó dáadáa ǹjẹ́ ẹ máa wípé bẹ́ẹ̀ bá lẹ́nìkan tó bá jẹ́ mọ́ áńdínlù mọ́sálásí tàdá nípa àpẹẹrẹ wọn sanwó fún tẹ́nìkan bá ta wájú rẹ̀ kó bá wọlé gbé máìkì ń jọ ẹ̀ sanwó fún o lóòótọ́ ládá níwà òkú ṣètọ́nù ó ti wọ́n lọ́pọ̀ pé àwa náà ti ní pòsíṣàn báyìí pé dáàbò tó bẹ́yà pọ̀tọ̀ pé àti ah, kẹ́kẹ́kẹ́ ti pé ní yóò sì bínú olè mọ́ àwọn sáájú ẹ mọ́ ọ̀pọ̀ náà wọ́n lọ́nà ọ̀rọ̀ náà lọ́nà tá ó ti ọ̀rọ̀ pé lọ́wọ́ tó ní sọ́ ti pé náà ní ṣètọ́nù ti sọ fún pé pòsíṣàn wọn àfẹ́ pẹ́tọ̀ sí wa náà kì í ṣe ìṣẹ́ àwọn kan bẹ tó ṣe pé níbi iṣẹ́ lọ́wọ́ ọ̀pá láwọn ọmọ àwọn ọmọ gba fúláṣí ẹgbẹ́ wọn lọ́wọ́ fúláṣí àwọn ti kọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́nà àwọn tòun ṣe kọ́lọ̀ kó sùn lẹ́sìn lórí àwọn ọmọ àwọn bọ́sẹ̀ ṣe tó lọ́wọ́ bá wọn náà pẹ̀lú náà kan pé wọ́n ti gba wọn fúláṣí ọba àyẹ̀kọ́ oṣù wọn máa ṣe wàhálà ọba àyẹ̀kọ́ tẹ̀lé ti falaya yóò falaya lé ẹ̀fà lọ́pàá lọ́sọ́ ló ń gbé wáyé. tó àkọ́kọ́ ibi tí tọ́bù wá òní kọ́bla ṣòro ní ìlà. tẹ́lá ti wo bí ẹni sọ yìí yóò máa yé yín pé àṣé bá a ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé gbogbo ẹ̀sìn pátápátá méjì náà ni ní sòwò wà ní sòwò háàpù rẹ̀ sọ́bùrù háàpù rẹ̀ ṣòkùrù àkọ́kọ́ ni pé kí èèyàn kó tó wọnú iṣẹ́ kó tó àníyàn rẹ̀ kó tó ìfìlà àlẹ́ ṣe kó jìnà sí gbogbo nǹkan tó lè múrè yá wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wá ní ìtàlẹ́ṣà pé òun fẹ́ pé kínní lọ́nà tó ṣe ní ìdí bẹ́ẹ̀ sí ó ní ìsọ́gbó ilé sọ́gbó ilé kejì ní hálà ó ti wọnú iṣẹ́ tán èyí ó ní láti kọ̀ntínú àti máa wọnú iṣẹ́ فيلازم العبد الصبر عن دواعي تكفيره ó ti wọ́n nu iṣẹ́ tán ó tún láti sùúrù pé kó o máa rì láàkì bí tó ti ṣiṣẹ́ ó ní pírọ́blẹ́mù ò lè yá bọ́ wá wọnú rẹ̀ tán sára tí wọ́n ń ṣe ìṣẹ́ ìbá gbé ilé ẹ̀yà lọ pé kó o fi ìfẹ́ ṣe bọ́lọ̀ ọba lónìí anyhow yóò bẹ́ẹ̀ that tendency bí kéèyàn ti ọlọ́run ẹni hà nísìn náà kéèyàn wò pé ẹgbẹ́ oúnjẹ yìí lọ mọ́sálásí hmm? ibi tí ọlọ́run ni ẹ̀ka gbé dáadé àti kíní ẹ̀ka lọ́yà hmm? ní nǹkan tó jẹ́ tọ́lọ́run kéèyàn wọnú rẹ̀ sábẹ́ àwọn tó tàbí lórí àbí èèyàn wọlú ìrùn mọ́kànlá ní àrẹ́ta àmọ́ ṣe lórí ìrántá ó kẹjú ara ẹlẹ́ náà o ní àníyàn àti presence of mind tó ní ìyẹn ní ìyẹ wípé èèyàn ò ní èèyàn èèyàn láti ṣe ìbáàdà bọ́lọ̀ àwọn ọba ti fẹ́ wá ìyọ̀ àti ẹ̀jẹ̀ òfin lè ṣí ẹ̀parí jẹ kó o sì ní àníyàn pé o wà ní ìtọ́lọ́wọ̀n ìtọ́lọ́wọ̀n ìtọ́lọ́wọ̀n náà lè ń jẹ́ ẹ́ wáyé wa ìtàgé sọ́kùn. torí pé èèyàn lè tẹ̀kan bẹ̀rẹ̀ kan bí nǹkan bá jẹ́ marathon sínú òun ò lè la hmm? òun ò lè la bí èèyàn bá ti ń ṣe nǹkan tó bá ti kọ́ mọ́ jù èèyàn padà kò ní bẹ́ẹ̀ o nínú kọ́yìn mú pẹ̀lú. ẹlẹ́ẹ̀kẹta kò ní àtọ́wò bá dàgbà pàrọ̀ ọ̀rọ̀ ìlà tó bá parí iṣẹ́ kan lọ́nà tó máa sọ. ẹ wá lé nǹkan mẹ́ta ló wá ká pọ̀ wá nǹkan mẹ́ta ní sọ ìka ìmáṣà lẹ́sìn ńláńlá ní ọ̀gá lè dídé. èèyàn ṣe rí àtẹ̀wò ọmọ iṣẹ́ èèyàn ní presence of mind nígbà tó mọ ọmọ iṣẹ́ ó bá nínú rẹ̀ pa kí ìkàkùn ní rọ́ọ̀lù ó wá parí iṣẹ́ tán ṣẹ́wájú tó gbogbo yẹn parí iṣẹ́ tán ìlú wa inú fẹ́ wájú ọ̀nà mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òní ayé bírọ̀ náà sọ̀rọ̀ a lè fi ìyá lè dì máa yóò ti lọ àmàlà. èyí ti ṣiṣẹ́ tán ó ṣe kéèyàn ṣe kéèyàn tó wá ní sùúrù pé o mú nǹkan tó bá sẹ́yìn jẹ́ wá lẹ́yìn. ṣé àwọn sínú ṣe báwo ló dùn pé òun jẹ́ kó ṣe wàhálà síra máa palẹ̀ wọn. pé òun ò ní tètè fọ́ lára tó tó bẹ̀rẹ̀ ó dàbí ẹni tí ń wo ọ̀tá rẹ̀ tó mà wípé òun àtẹ́jọ́ ní kéèsì kọ́ọ̀tù àwọn lọ́ọ̀yà máa ń fi fúnra wọn dáadáa ẹ bá jọ ní kéèsì kọ́ọ̀tù tí lọ́ọ̀yà lè bá ti ọ̀gá fún pé àwọn pípà tó fáìl àbọ̀nà tó gbé wọlé ẹ̀yìn ó rọrùn kò ní sọ fún ọ láti bẹ̀rẹ̀ ẹjọ́ kò ní sọ fún ọ kò ní sí kọ́lá tẹ́sán pé this thing is wrong yóò dá tẹ́sán tó mọ̀ sí fún tẹ́lifà tó bá ní sọ́sẹ̀ kan fáìlì final address ibẹ̀ ló ti jáde pé my lord this case is defective torí pé ẹni yóò sọ̀rọ̀ ní pépà yìí alájọ́ fún ah, this islam strike out ó fẹ́ máa máa wéṣì sáà nìyẹn kọ́kọ́ bá tètè sọ fún yóò fún mi báyìí bẹ́ẹ̀ náà ṣètò àti mọ́ndúrí mo fẹ́ kó parí iṣẹ́ tán ó wá kó lóṣèlú lọ́lọ́ pèsè ẹ̀kọ́ níbi sọ́ọ̀bù tó mo ti parí lọ́tà ò kí ẹ má ṣe nǹkan tí ó bá sẹ́yìn ẹ̀yẹ ibi tí ṣe pọ̀ sí lọ́lọ́run wa sọ fún ọlọ́run yá ẹgbẹ́ lẹ́yìn náà àmọ́ láti tìlú sọ́dà pọ́sibú lèlú má ní wọn dáadáa ìfẹ́ ìtura ẹ má bàjẹ́ pẹ̀lú ìyára sọ́ọ̀tì ẹ ti ṣe tán tọ̀tẹ́ ẹgbẹ́ sùúrù ni kéèyàn ní tèèyàn rẹ̀ sùúrù ẹ̀dá lágbára bí ń dé lọ fún ọlọ́dún wọn bàjẹ́ pẹ̀lú ìyára wọn láta àkẹ́ẹ̀kì sùtá you are good for nothing kí ló ní dé kẹ́ńdé kó káàkiri so èèyàn ti rí ṣẹ́ṣe ó tún kù pé kó o ló ṣe ní sùúrù tó fi ní ṣe tí ó bá fẹ́ ẹ̀yẹ. nọmba wán nínú mẹ́ta nínú pẹ̀lú ìmọ̀ká àti ọkà méjì ọ̀ndà àtọ́gbàrà kọ̀ọ̀lá àdúrà amálì ọwá fún mẹ́ta mo ti gbogbo ẹ̀yẹ máa ẹlẹ́ẹ̀kejì nínú pẹ̀lú ìparí ìdá ṣáánù ní àlèkìyà nàbì kọ́ iṣẹ́ òkò ń bi pé kéèyàn rí sí àdáṣe àdádárọ̀ láti ṣe وإنما الشأن في إذنها لمرجوع ibi tíṣẹ́ wà ní pé tó lè sọ níbi nǹkan tí ó bá jẹ́ tó lè sọ níbi nǹkan tí ó bá jẹ́ òun àwọn afá àti sọ wọn ní sẹ́dá ọdún wọn bá ti sọ ọlọ́run ní wọ́n já àbẹ̀lẹ̀ hasana ọlọ́run bá ti wọ́n ta ní ha pé ọlọ́run ọ̀rọ̀ sọ bí ayàtọ̀ rẹ̀ sọ́mọ́ mi kò sọ pé mọ́lá àbílà hasana ẹ̀yìn tó bá wá ọlọ́rọ̀ máa ń já níbo èèyàn lè fi iṣẹ́ ojú kò ní dọ́dọ̀ lọ náà lọ sí rẹ̀ kò ní já pé ìwọ tó ti iṣẹ́ yẹn tó ti sọ iṣẹ́ yẹn tó fi gbé dọ́dọ̀ lọ wọ́n já àbí hasana lọ́wọ́ ẹlòmíì jẹ́ àwọn ọdún hasana dá ṣùgbọ́n tó tó di pé yóò dọ́dọ̀ lọ tó gbé débẹ̀ ìgbà tó yóò kọ́lẹ̀ pọ́ìntì alákọ̀ pọ́ìntì yìí bádà ọ̀rọ̀ mi nà máa kéèyàn lè ní sùúrù kó o ní ṣe nǹkan kan tí ó bá jẹ́ torí pé tẹlifíṣàn wà ọ̀la hmm? tẹlifíṣàn wà lọ́wọ́ ọba fẹ́ wa láìpẹ́ ìyàbá ronú ìrẹ̀lẹ́dẹ̀ àwọn kan wọ̀nyí ah! èyí ó mọ̀ pé ẹni ìyáta náà ló lọ ìyáta ló ta rẹ̀ nọmba wán nọmba tù lọ́lẹ̀ ilé lọ́ndà ní bàbá ẹ̀dá èyí ń ṣiṣẹ́ tán àgbákò tó tó kù ó ní kéèyàn ríṣẹ́ rẹ̀ ó jọ lójú ó tó lójú rẹ̀ ọlọ́ba kẹ́kọ̀ọ́ pẹ̀lú máṣáà tí ara gbàgbà kò wá ó ti ṣẹ́ tán lóòótọ́ fìsíkálẹ̀ ó kù kí sẹ́wà dìlíbàd ó ṣe kan tó bàjẹ́ àmọ́ iṣẹ́ rẹ̀ wá jọ lójú orí iṣẹ́ ìfúnra rẹ̀ ó kú gbóṣe tún ní sùúrù àwọn ìyá ti ha ó má iṣẹ́ ó má tóbi lójú ẹ̀ wà lọ́jú kò bí ha ó má jọ lójú wà tàkàbò ìwà tààkò bí a ó تلك فإن هذا رجلي أضر عليه من كثير من المعاصي الضرر إليه gan ní nira lórí rẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ lọ àwọn èèyàn lè ṣiṣẹ́ bọ̀ ó kú bó oníṣẹ́ ẹ̀mú ilé ìjọba lórí ìyẹn ní ìsọ́gbùrù náà bó ṣe ní ìsọ́gbùrù tó lẹ́yìn àti bàbá ní iṣẹ́ tá kó má ṣe nǹkan tí yóò bàjẹ́ lóṣù ní ìsọ́gbùrù kó má ṣiṣẹ́ tó ṣe wọ́n jọ lórí wọ́n ti jọ lórí kọ́ ọlọ́run ẹ̀ èmi èmi ló ṣe ìdí ìwọ àtúndé kíkẹ́ ìlú ìbí jọ yàrá yìí níjọ tí bá ti ń wáyà lọ́kàn lẹ́yìn tí sọ́ọ́ bẹ̀rẹ̀ pé kó o bẹ̀ ká ní ibi tí ọlọ́run ọba náà ló bẹ̀ ká pọ́ńtọ̀ wẹ̀ kó o fi jì sọ́lẹ̀ yọ ọlọ́run ló dúpẹ́ iṣẹ́ yìí òun ti ṣe àwọn pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ náà concept ni a padà sọ nípa òun pè ní láti asọ́bùrù bìlá asọ́bùrù bìlá ìnísùúrù pẹ̀lú ọlọ́ dàbí bí ìyáka náà mú ìwọ ìyáka nǹkan kéèké èèyàn máa rí pé gbogbo tí èèyàn bá ti ń kọ ọlọ́ọ̀fin ẹ̀sìn tó èmi kọ́ mo ní ìwọ́dọ́rú ọkàn fẹ́ẹ́ sì ń ládàá lórí tó ń ṣe ọlọ́run pọ́ǹtì ẹlẹ́ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹ́ nínú bí èèyàn bá ní iṣẹ́ tán kò ṣe nǹkan tí ó bá jẹ́ ìdẹ́kùn mọ́tò máa mọ́tò orí ẹlẹ́ẹ̀kẹ́ta àwọn omi àjẹsíra eléyìí pọ́ǹtì lẹ́kùn lánàá lẹ́kùn lánàá àjẹsíra anákìlì náà. من ìwádìí sẹ́rí ìlànà ìwádìí àwádìí. kéèlè ń sùn pé iṣẹ́ tó ń ṣe wà láàrin ìwà kọlọ́ tẹ́ńtẹ́sán máa ń wà kéèyàn fẹ́ gbé kó láti rẹ́kọ́ọ̀dù nípamá bọ́sílẹ́dọ́ọ̀dù kó jáde. فإن العبد في الأرض يعمل العمل سرا yóò ṣiṣẹ́ jẹ́jẹ́ láàrin wọn àtọ́lọ́ bẹ́yìn náà wúwa bẹ́yìn náà bá láàrin àtọ́lọ́ ọlọ́run àpàlùbá ẹlú mi ọ̀kẹ́ o trọ́ọ̀tì mi pàpà yóò sábò fi ìdí ìwà ní ìfẹ́ lẹ́kọ̀ọ́ bá sí ọlọ́run bìbí orí ilé ìmọ̀ kí kẹ̀kẹ́ lò mí mo gbà á màá sì mọ̀ sí wò ó ṣiṣẹ́ tí ó mọ ìlọ́dọ̀ mi. fàtí ta àjẹ́ tàbí bẹ́rù bá wá sọ jáde àmọ́sílá ìrọ̀lọ́ nókè láti láti ìwà rẹ̀ aláàbò wọ́n wá gbé kóònù yàrá wọ́n gbé síbi kan ní ogun sẹ́yìn òkú náà Mm-hmm ẹnu pẹ̀lú ìlú òun láti fa àwọn kàtà pẹ̀lú kàlá ìkọ̀dúnnù wọ́n rò pé adìnàdìsá àtọ́kùnrin pé àtọ́bẹ́ ìtẹ́ tọ́bù tààtọ̀ wọ́n ti ká ní fara àwọn ìwé wá ní parí jẹ́ta tọ́bù nìkan kò dá o tọ́bù tó wà lẹ́yìn tó bá parí jẹ́ta ó lè fi tọ́bù tó lè kàn ló jẹ́ àkọ́kọ́ àníbi tọ́bù ṣòro fún àwọn títà sí ìdílé yakata ní àwọn ọ̀rẹ́ ìlà. a ní ìtọ́jú bàtà bá ṣiṣẹ́ lọ ká má ti ṣe rádaràdà hmm? ká lè ní sùúrù ẹ̀ káàkó parí ẹ̀ bó ṣe ká parí ẹ̀. àtúwá ní ìtọ́jú bàbá parí iṣẹ́ nǹkan mẹ́ta wáàní òun ní wípé ká ṣe nǹkan bá rẹ̀ tù iṣẹ́ wa má jọ wá lójú tírì ká má gbé iṣẹ́ tó ṣe wípé iṣẹ́ àtìrí ni káwá gbé sí gbàgbọ́. ṣé ẹ mọ̀ pé táwọn èèyàn máa ń rò wípé tọ́jú àlàkọ́ àti láti sí ni wàhálà tó fi ń sì bó lè lo bẹ́ẹ̀ tó ṣe mú àwọn ọkọ̀ èyí ń pè ní ìwòsàn tó ṣe ẹni tó fi bẹ́ẹ̀ mọ̀ náà sì kí náà náà sì kí náà àwọn kò ṣe tán bó ní oṣù lọ́dọ̀ bọ́lá bá fi lè gba akẹ́yìn ẹ̀yọ nǹkan tó lòfin ẹ̀ tó ti ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìtajà so a ti rí ìlà kí ló pọ̀ lọ bá ti tó mọ́ àwà àwà pẹ̀lú àmọ́ pọ́ńtì ló pọ̀ nínú ìlera ìmọ̀ ọ̀lẹ́dá ó wọ́n àti ìdúró bẹ́ẹ̀ ni ká máa wá ní kìí ti lẹ́sùn kankan sẹ́ni kankan ti dé o ẹgbọ́ lẹ́sùn tó ká mú àfáyà kò dé ni kò wá sẹ́ni tọ́lọ̀ ọ̀hún ò lè ṣe fún kọ́lù ò lè ṣe fẹ́ sí sáàpá sáàpọ̀ ní ìlú sẹ́wọ́n tó fà àfá ní nǹkan tí rí yáà wọlé tiẹ̀ ìjẹ̀bẹ̀ tó kọ́ ẹni tó wọ ibẹ̀ kan báwọn èèyàn sọ̀rọ̀ tí ò sí wájú òun lè gé ẹ̀jẹ̀ láì torí pé bóun bá tẹ̀ka ṣe dáadáa fáwọn èèyàn sóun ní máìkì tó dùn lọ́dún tẹ́lẹ̀ kí ní àwọn tó wọ́n dùn bọ̀tà àfáǹtì àgbákò ìjàdùkọ́lọ̀ kó kà mẹ́rin kó ó dà níjọ́ tó bá tẹ̀ ìṣẹ́ dáadáa jẹun ibi tẹ́ tó wà yóò tó tẹ̀ máìkì náà ni máìkì ó ti tẹ́sán yóò tẹ̀ sáńkú gbogbo nǹkan tí bá ti máa ń fáwọn èèyàn ní ìlú gbé èèyàn ibẹ̀ náà ń ṣe ìtọ́nù wọn lọ àwọn náà wọ́n sì láì pé ètò ìṣẹ́ wọn lọ́dọọdọ ẹni tí náwó ó lẹ́kìn ìṣẹ́ wọn lọ́dọọdọ ṣùgbọ́n ó ní ìlú làwọn èèyàn onímọ̀ ṣètọ́nù olóko ti ẹni tí ṣe jìhádì tòbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ọ̀pọ̀ dájọ́ ọjọ́ ìṣẹ́ wọn because àwọn lé àwọn lè ṣe kan zọ́ọ̀ṣọ̀rọ̀ tí ó hàn pípé dáadáa tẹ́wọ́n pẹ̀lú nǹkan tó wà lọ́kàn àwọn ìdára lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ kò gbà ṣe wa, kò ká sára àwọn ìkàkú. Gbogbo sọ́kù tí ẹ̀mọ́ nílò ìkọ́ àtìlá láwọn pé kí n kan ṣe ọlọ́run ọba kó kẹ́ ọ láti àṣírí. Ọba àṣírí kárí àlùmí lẹ́ ní pé yẹn tẹ̀lé ọlọ́run ọba débi pé a nílé fi kankan ní ìwé ìdìbò bá ti tẹ̀ pé mo kẹ́kẹ́ dàmọ́. Ọlọ́run ti bẹ̀rẹ̀ kó sàlámù ní wọn lọ fún wa kó dáadé tẹ̀lé ló fi tẹ́ bàbá tẹ̀lé ló gbà lọ́wọ́ wa ọ̀nà káàkiri tẹ̀lé náà kọ́ lórí ayé tó sọ̀rọ̀ kò ṣe fún wa bá ṣe fún àkójá ti mọ́ ọmọdé àti ṣẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀ṣọ́ lọ́dọ̀ àti ẹ̀ṣọ́ lọ́dọ̀ àti ẹ̀ṣọ́ lọ́dọ̀ àti ẹ̀ṣọ́ lọ́dọ̀